حديث الإمام الدكتور عبد المؤمن أبي بكر سألني وأماني ما هو أني أريد لي إليه إطلاق ما قام الدياري السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بكنا يا شيخ وحطوا آه، تاتي بإبعاد السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم الشيخ ومتابع عليكم النبي عبد الجوم ní amẹ́ríkà ló mọ̀nà dájú àwọn amẹ́ríkà ń lọ pé lílo ọ̀rọ̀ ní tíra ọlọ́run kì í ṣe alukur'an káàsì ló mọ̀nà dájú pé ìmọ̀nà ó ti ń jẹ́ ìmọ̀nà lẹ́gbẹ́ òun ní súnà ní sọ̀rọ̀ ìṣẹ́lá ìṣe tí wọ́n dúró jù òun ni àwọn àdádálẹ̀ tí ń wọ̀ ọ́ torí pé gbogbo àwọn àdádálẹ̀ náà ìmọ̀ òbí tí wọ́n gbé ọmọ rẹ̀ òbí tí wọ́n sọ́kù tó ti ṣe ní ọlọ́run bá abẹ́rẹ́ wọn bá lè kíọ́lá ọmọ ìjà wọ iná o ọmọ ìjà wọn wọn gbogbo àwọn afọ ọmọ ìjà wọn wọn lò ọ̀dà ṣọ́lẹ̀ ọ̀nà ìgbàta ilẹ̀ ìlà náà tókìkì wa ní òní ní orí nínú iṣẹ́ àwọ̀ ìyá rọ̀ṣọ́ ìsìlá ọ̀rọ̀ àlá gbogbo ìṣúná bóò ni àlá sí àlá ní ìsìlámù sí ìsìlámù takún sẹ́sìn katabalálàá tí a lè sọ pé ńlá fún kòsìkì kòsìkì kòsìkì náà pẹ̀lú àlá kòsìkì tó àwọn ṣéèkì wa fún bá wọn sàlàyé gbogbo tó rọ̀ mọ́ ọ̀rọ̀ àlá náà insha allah الدكتور يتفضل مكتوب نعم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أتون تراوالك لن يدقه fún olúwa wa àti ìtọrọ ìkẹ́gẹ́ fún òjíṣẹ́ ńlá Muhammad eléyìí ni ọ̀sán ètò yín gẹ́gẹ́ bí àwọn afáwà fáridwan wọ́n ṣe ṣàlàyé fi Riyadi an-Nubuwah èyí ti dé sí etí gbọ́ wa ní àárín aago mọ́kànlá sí aago méjìlá gbogbo ọjọ́ ojúmọ́ pẹ̀lú yọ̀ǹda Allah nínú oṣù àwẹ̀ Ramadan tí ó sì máa jẹ́ gbogbo ọjọ́ àlàmísì pẹ̀lú yọ̀ǹda Allah bákan náà nígbà tí Ramadan ọba sí ń ta adúpẹ́ orí ọlọ́run adúpẹ́ ìdáyà tọ́lọ́run ọba lè ṣe fún ẹrú jù ní gbogbo orí ayé kò sí orí tó tó orí Islam tóyìn bá ń sọ àwọn orí míì tó kàǹkà ní ìgbésí ayé ọmọ ènìyàn nínú ẹ̀ òun lórí ìfọkànbalẹ̀ nínú ẹ̀ òun lórí àlàáfíà àwọn kan méjèèjì ẹ̀rí oore pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀ lọ́bẹ̀rì dé o látọ̀dọ̀ jíṣẹ́ ńlá Muhammad aleyhi abdul salati wa tamu taslim ètò ajé lórí jù òun náà ni kéèyàn jẹ́ mùsùlùmí òdodo kó sì wà lórí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad olórí kódà nígbà míì èèyàn lè níbi tó kù sí ó lè ní ààyè ṣùgbọ́n ó gbọ́dọ̀ kọ́kọ́ mà àmàdájú tí ò ní sí èméjì ń bẹ wípé alá iná àwòlìyà allah la khawfun alayhim wala hum يحزنون الذين آمنوا وكانوا يتقون الإيمان والتقوى الكتاب والسنة gbogbo ti ń jẹ́ ìmánì kò síbi tá a ti rí ọlọ́run súnà nàbì ni ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run òdodo bẹ̀rù ọlọ́run nínú súnà nàbì sallallahu alayhi wa sallam nínú alukur'ani ni ló fi jẹ́ pé àwọn tí wọ́n ní fọkànbalẹ̀ láyé àti lálùkìyàmà àwọn náà ni àwọn tí ọlọ́run bá ṣàánú pẹ̀lú àwọn orí méjèèjì orí ìmánì orí islam kọ́ wá jẹ́ pé islam rẹ̀ àti imani ìpìlẹ̀ rẹ̀ láti inú kitabillah nínú tírà ọlọ́run àti súnà òjíṣẹ́ ńlá muhammad ni òun ló fà tíyẹn báyìí mọ ìmọ̀ yìí lámàdájú kódà bó ní ààyè ó ti wà lórí oore o ó ti wà lórí oore pé mo wá bẹ̀rẹ̀ ọ̀hún bóòlù oore yìí ṣe fẹ́ kalẹ̀ hmm. bóòlù oore yìí ṣe fẹ́ kalẹ̀ ọ̀kan náà àwọn olùmọ̀ nígbà tẹ́nìkan wá bá ó ní lágbájá màsálàìsì lágbájá ó jẹ́ pé ọlọ́run ìmáàmù Ahmed òun ìṣẹ̀lẹ̀ yìí ẹnìkan wá fún un ní rò pé lágbájá kú lẹ́rù sí ń bá òun pé hey ìgbà táwọn expect pé yóò tàkọ́ lọ́kàn yìí ta bẹ tí torí òní mi ìmáàmù Ahmed wá bí níbẹ̀rẹ̀ kan ó ní sókú lórí súnà ó nù o wọn ni rárá bẹ́ẹ̀ ni pẹ̀lú ògbó ọ̀rọ̀ kò rìnrìn kúrìn kò ní òrí kíròrí kò sì tẹ́sẹ̀ bẹ́sẹ̀ níbi al-iman wa at-taqwa al-islam wa sunna títí mọ́ muhammadu bí àwọn ìmọ̀ tó dín ìmọ̀ àwọn olùmọ̀ àgbọ́yé àti fatihur rahman bọ́lá wọn bá sì máa ń ṣe payá àwọn òye fún wọn ìmọ̀ hmm. muhammadu ní sókú lórí súnà kí ni súnmọ́ rẹ̀ ìyẹn ni pé ìròrí ẹ̀ ìròrí ẹ̀ hmm. àdìsọ́kàn ẹ̀ hmm. àti ìgbésí ayé ẹ̀ sọ́mà pé kò sí lánàá míì tó yọ ọlọ́wọ́n ọba nínú tó jù lànà òjíṣẹ́ ńlá muhammadu náà ẹnìyẹn ni bẹ́ẹ̀ ni ó súnà ni ìmọ̀ muhammadu ní fa abshir khayran fa arjula farjula rákà wípé ní rẹ̀ níwájú ọlọ́run tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pé súnà nẹ́bì òun náà lórí ayé orí alkiyama súnà nẹ́bì òun ní sinmi ẹ̀mí láyé òun náà ní sinmi ẹ̀mí lálkiyama súnà nẹ́bì òun náà lọ là láyé òun náà lọ là lálkiyama kódà bóun náà rí pé ah, ó sì kù díẹ̀ ó sì kù díẹ̀ àmọ́ dá lójú pé kò sí ọ̀nà àbáyọ ọ̀nà àbòmíì. Hmm à ó ti wà lórí oore o oore òun láàmà bẹ ọlọ́run ọba kó lọ́n kó sàlékún fún un hmm. ìpìlẹ̀ ní alẹ́ ti kọ́kọ́ mọ́ ẹ̀rí eléyìí agbanìkan ni ká má bàa digress kò níbi topic ah. bó ti jẹ́ pé topic náà lára ẹ̀túntún náà ni hmm. ọ̀rọ̀ Islam lórí àlá lílá hmm. kí ni jẹ́ àlá nínú Islam bí yẹn bá lálàá níbo ni ó tẹ̀sẹ̀ bọ̀ hmm. bó la bá la lò hmm. títẹ̀ nípò alá ìjàlá hmm. nítumọ̀ ìjó nítumọ̀ tọ́ba nítumọ̀ kí nítumọ̀ rẹ̀ tí ọba nítumọ̀ ìgbà wo ni ò ní ní gbogbo àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú àlá nínú Islam nínú súnà òjíṣẹ́ ńlá Muhammad òun náà ni àwọn elétò ni wọ́n tún ní kọ́ wáyé lónìí àbẹ̀olúwa kọ́mọ́sà sanwó-ẹlẹ́sìn olóore. ṣé wàá rí àkórí yìí àkòrí ńláńlá ni o hmm. ẹ̀rí àmọ́ a kàn yà sí àwọn abùjẹ létetí hmm. létetí torí pé pẹ̀lú yọ̀ǹda Allah tó bá ti kù ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún hmm. àfàwọn abdulaziz wọ́n máa fún wa ní kíni wọ́n máa tọ́ka fún wa ká sí ojú òpó lẹ̀ fún ẹni tó bá ní ìbéèrè kan àbí kejì lórí ọ̀rọ̀ àlálélá ẹ̀rí ànífẹ́ káwọn èèyàn jáde kó níbi topic ẹjọ́ níbi tá a ti lọ ẹ̀yìn ẹrúṣin olúwa kí náà ń pè lálàá gbogbo èèyàn lọ́mọ tí ń jàlá o mm, gbogbo èèyàn ni ó mọ àfẹnití yìí sùn mm. kọ́dà lómi ò èmi yìí sábà lálàá ọ̀ èèkàn sábà ni kò mí kò sí ẹ̀dá tí ò ní mọ tí ò nǹkan tí èèyàn máa ń rí lójú oorun bó o bá ti sùn tí èèyàn ti sùn òun ni oorun ríle oorun hmm. òun náà ni ìtí wà yẹn nígbà tó wà pé èmi àti lágbájá àjọ travel èmi àti mo ṣe ẹlòmíràn àwa jí tán ní àlámọ́ gọ̀ o kìí ṣe gbogbo àlá lọ gọ̀ o èyí bú àlá o àlá ò gọ̀ o kìí ṣe gbogbo àlá ló gọ̀ hmm. ah. hmm. àlá mi gọ̀ o omi gọ̀ àmì wò lọ gọ̀ nínú àlá ewo ní ọgọ̀ tànàbí pé ní juz'un minan nubuwwa alátẹ̀wò yìí ege kan ni nínú ìjà nàbí ọlọ́run hmm. ẹ̀rí ọ̀rọ̀ eléyìí náà ó nídìí àlàyé àlàyé ń bọ̀ wá bẹ́ẹ̀ nínú àwọn tó yẹ ká mọ̀ òun ni wípé àwọn èèyàn níbi ọ̀rọ̀ aládé bò làwọn èèyàn sọ̀rọ̀ aládà nínú láwùjọ wa ẹ̀rí àbí láàrin àwọn èèyàn hmm. kọ́dà àwọn mùsùlùmí náà bó làwọn èèyàn mọ̀rọ̀ àlá àwọn èèyàn pín sọ́nà mẹ́ta lórí ọ̀rọ̀ àlá àwọn aláṣejù ń bẹ àwọn aláṣe tó ń bẹ àwọn tó sì dúró déédéé tí wọ́n mọ kí ní yàlà àwọn ọ̀ràn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn aláṣejù òun lẹni tó ṣe pé tó bá yẹ lọ́rọ̀ àlá báyìí yóò yóò yóò sọ àlá di ẹ̀sìn ni. Hmm. òun ti lálàá o òun lálàá ìpè lágbájá yìí ó wọlé wá ó sì mọ́bẹ̀ lọ́wọ́ òun rí báyìí àlọ́ wọlé wá bá mi nínú lẹ́yìn hmm. àbúrò mi nífa ọmọ ìyá kan náà ni wá fa hmm. ó ló sì ti parí náà nù kó sásìpọ̀ mọ́ lẹ́hìn lánàá yóò sì gbé dájọ́ ẹ̀sìn fàyàkọ́tà bẹ́yìnà hùwà bẹ́yìnà àkéyì yóò sì bírèkì relationship wọn àtọmọ ìyá ẹ̀ tó bá ní kí ló ṣẹlẹ̀ yóò ní ọlọ́run ló fi hàn hàn ọlọ́run ló yọ mí gan ó mọ̀ bẹ̀ wá nípa ìyìn kò nílé mi mọ́ o mi ń wà parí ẹ̀ tì gbòòrò hmm. ti gbọ́ ilé yìí mayu hmm. dirik ta ló fi mọ́ ipe tazinu ṣaitan ni hmm. ẹ̀rí ahawilu ṣaitan ìrànà kan nínú àlá àlá náà kún sọ́nà mẹ́ta o àwọn èèyàn kún sọ́nà mẹ́ta alága pín sí àmọ́ pínpín wọ́n yàtọ̀ síra wọn nífi ní ọ̀rọ̀ yìí àbúlé ti ni torí àlìmọ́ra yìí nàrà tán mọ́ ní lórí tọ́pìkì yìí torí àwọn àwọn afáwà tí wọ́n tún máa wọlé tó láwọn àsìkò míì bí ìdìnnìlà gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo àwọn aláṣejù ń bẹ lórí ọ̀rọ̀ àlá kọ́dà lómi ìfìǹkan yìí ìfi gbàwọn èèyàn lójú hmm. táwọn èèyàn tí wọ́n lọ bí ẹlòmíì àbóhùn náà ni ó máa sọ pé òun rí iná sí yàn àwọn arína oríkúrì àwọn oríkúrì hmm. wọ́n wá sọ nǹkan yìí wọ́n fi ń fi láìfọ àwọn èèyàn ṣeré yọkàn wò náà ni pé wọ́n rẹ̀ jù sí yín ni o ọ̀la ìmúlàlà ni mo rí iná sí yín ni o wọ́n ní bolo ti rí kí ló yẹ kó jẹ́ pòsíṣàn mùsùlùmí bí yẹn bá sọ fún ọ pé òun rìnà sí ọ má dààmú rẹ ọ̀kan nínú àwọn olùmọ̀ àgbà ẹ̀rí Sufyan ibn Sa'id al-Thawri aleyhi rahmatulah nínú àwọn olùmọ̀ àgbà ó ní tí wọn bá rí ẹnìkan tó bá lóun rìnà sí wọn má dàrẹ láàmú mọ mara mi jù ọ lọ má rìnà sí mi èmi gan rìnà sí ọ mo bá ti lóun rìnà sí ọ wọn náà ni mo rìnà sí ọ mm-hmm. mo ṣe àyípẹ́lẹ́ yìí náà ó ní wọn ìdáradó kan tá à ń lè dáradó turkwa nabi sallam sọ pé ru'ya al-mu'min yaraha aw tara lah aláàmùmíní hmm. òdodo ní máa sábà já sí o ó lè jẹ́ òun yóò rí fúnra rẹ̀ abáwọn èèyàn bá a rí hmm. ẹ̀rí àwọn àárín yìí ó yẹ ká dáradó ń bẹ́ẹ̀ hmm. torí pé òun àárín lè bùjẹ́ létí etí ṣùgbọ́n àwọn ìtafẹ́ bùjẹ́ létí etí náà ẹ jẹ́ ká pábù wọn jẹ hmm. tó bá kùnú àsìkò káfí wá sọ tí mùsùlùmí bá lálà hmm. mùmí ní òdodo anábì hmm. ní ru'ya al-mu'min ó ní idha qataraba zaman táyé bá ń lọ sópin ó ní lam takad takdhib ru'ya al ẹ yóò ṣòro kẹtorí pé àlá mùmí ní òdodo aláàmùmíní kò jẹ́ àlàárọ̀ hmm. aláàrẹ̀ ọ̀la òdodo ní ọ̀jẹ̀ ẹ̀bí wọn ni asdaqukum ru'ya hmm. asdaqukum haditha ẹni tí bá máa ń sọ òdodo jù nínú yín òun náà làlàárẹ̀ ọmọ jẹ́ òdodo hmm. ó tún wá láwọn ẹ̀kọ́ kan tó yẹ ká mọ̀ bí yẹn bá fẹ́ mọ́ kó máa rí àwọn nǹkan tó bá fẹ́ àwọn sábàbí ẹ̀já wí báyìí sábàbí tí jẹ́ kí aláyànmọ̀jálà òdodo tọ́ ilé iná báyìí bá gbà wá bóyá ká fẹsẹ̀ rí yẹn yìí o ah. ẹni tí màá sọ òdodo lọ́rọ̀ ìwà rẹ̀ jíjẹ mímu rẹ̀ hmm. aláàlí ni hmm. ń ṣọ́ra níbi ẹni máa jẹ aráàmù ń ṣọ́ra níbi kọ́ máa wù aráàmù hmm. ẹ̀sìn aráàmù ìṣe aráàmù gbogbo ẹ̀ ìgbìyànjú ìjìnà sí bẹ́ẹ̀ ni tí ó jẹ tí ó ti bọ̀nù ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rí ní sọjáde lẹ́nu pàápàá jùlọ tó bá wá fẹ́ sùn ó wá láwọn ẹ̀kọ́ kan ẹni tí sùn lórí ìmára ìyẹn ni kó sàlùwàlà ẹni tí lálùwàlà sùn nínú ẹ̀kọ́ tó ń ṣe ńlá Muhammadu kọ́ wa torí pé ṣètánì ò ní ráyè dọ́dọ̀ rẹ̀ dípò pé yóò fi làákàyè rẹ̀ ṣeré ìran kan ni nínú àlá ìran mẹ́ta tá a sọ fún pín sí àlá tó jẹ́ pé minal mubashirat ìró dùnú ni látọ̀dọ̀ ọlọ́run aláìran ẹlẹ́ẹ̀kejì òun náà lè ti ṣètánì òun náà ń pè ní àdọ́gáfú ahlam àwọn àlá tí ó tí ó dẹ́rù bàyàn tí ó hmm. dújú tí ó ní onímọ̀ gbogbo aláìṣe wá rí òun ni èèyàn mọ̀ alámọ̀ gọ̀ ọ́ hmm. tí ó kàn wá ní ìdẹ́rùbà àwọn àlá ẹlòmíì ó sáré dìde lójú oorun. Hmm ẹlòmíì yóò ju báyìí àyà rẹ̀ ó máa já pokí pokí pokí ni ẹlòmíì wọ́n nà wọ́n nà yóò sì rí àpẹẹrẹ alam ìyẹn ni ìrora ẹlòmíì ò ké wá látòjú oorun àtàwọn oríṣiríṣi aburú tí ń ṣẹlẹ̀ yìí ìgbòló ti wá látọ̀dọ̀ àwọn ṣàyàpé ni ó lè já àwọn èṣù alìjẹun ó lè jẹ́ ṣù ọmọ ènìyàn hmm. eléyìí náà èyí màbá ṣe yanjú ẹ̀ ẹ̀ka nàrà tán lórí ẹ̀ nǹkan sàn àwọn èèyàn aburú nka kan àwọn èèyàn àwọn ẹni bí ọ̀dà ìgbà wo gan làálàlà tí yóò fura pé ó súnmọ́ kala yóò já la òdodo hmm. àti pe ìyá lè lálà lọ́sàn bó tẹ̀ jẹ́ pé n ti ń jẹ́ àlá lọ́pọ̀lọpọ̀ òru ní ìṣẹ̀lẹ̀ hmm. òru náà tí wọ́n pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ òru ń bẹ àárín òru ń bẹ hmm. ìgbẹ̀yìn òru ń bẹ alátìyàn bá wá ńlá nígbẹ̀yìn òru òun náà ni waqtu sahar lásìkò tí a máa jẹ sàárì sàwùrì yẹn bíi kí yẹn máa lála alátìyàn bá lá láàrin bíi three thirty four four thirty five wọ́n di pé after five wọ́n wá yájú àṣùbà wá tó lọ́pọ̀lọpọ̀ ìgbà mumi ní là ń sọ o mumi ní òdodo mm. lọ́pọ̀lọpọ̀ ìgbà àlá òdodo ni. torí pé àsìkò yìí mm. àwọn ṣàyàpín mm. àwọn ẹni èṣù wọn èé ráyè wèé wọ́n ti rẹ̀ ẹ̀ hmm. eh, eléyìí náà ó tún fa kádàrá dúró àti mọ̀ bá ṣe tún rún eléyìí náà kún náà torí pé àsìkò sahoro yìí òun lásìkò tí ìkẹ́ ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ sẹ́rí hmm. òru àwọn àsìkò kan bẹ àwọn ṣàyàtìní máa ń pọ̀ àwọn èṣù àwọn àlìjànú burúkú àtàwọn ènìyàn ẹ gbọ́ àwọn kan wà ní ẹgbẹ́kẹgbẹ́ hmm. òru náà ṣe mítìnì ẹ gbọ́ àwọn ẹnìkan òru ni wọ́n pàdé hmm. ẹ bá gbọ́ àwọn kan wọ́n ti múlẹ̀ ìmúlẹ̀ wọn ìpàdé wọn ìjókòó wọn òru náà fi sí hmm. inú ilé wọn náà wọ́n ni wọ́n wà wọ́n ni wọ́n ti fò wọ́n ni wọ́n ti ṣe hmm. gbogbo àwọn lóru lóru nínú àwọn oníṣẹ́ bíi wọn èé di àsìkò tá a wí sahur àkọ́kọ́ ẹ̀ tó bá fura bóyá yẹn lájá ládùúgbò bóyá òní máa wo àsìkò táwọn ajá máa ń gbó hmm. ló fi jẹ́ pé bí aago méjìlá bí aago kan bí pàápàá jùlọ àwọn àsìkò yìí ní àwọn ìbẹ̀rẹ̀ àbáàrin òru hmm. àwọn àsìkò wọ̀nyí alátìyàn bá láǹgbà náà ó yàtọ̀ sí èyí tẹ́nìyàn bá lá lọ́wọ́ gbẹ̀yìn òru hmm. ẹ̀ náà bóyá tàbá rí Eh, òun náà ń kúnná àlàyé bẹ̀ lórí ẹ̀ ìran ẹlẹ́ẹ̀kẹta nínú àlá àti mọ èyí tí ń wá látọ̀dọ̀ ọlọ́run àláàrí ìran ẹlẹ́ẹ̀kẹta òun náà ni èyí tó ṣe wípé ntí èèyàn gbé sínú ẹ̀mí hmm. tó gbé sẹ́mi tó àdéhùn náà ntí hmm. èèyàn bá ń ro nǹkan púpọ̀ hmm. nǹkan tí ń rò yẹn òun ni ó wàá ṣẹlẹ̀ sí yóò fi lálàá ẹni tí ń rò ipe òun wáṣẹ́ ni hmm. ṣe kí ni o ni application káàkiri hmm. wọ́n ní kékeré wọ́n tún ní wọ́n tún gbọ́ application kan báyìí kankan ọkàn wọlé wọ́ ọkàn wọlé wọ́rọ́wọ́ ó wọlé wọ́rọ́wọ́ ní ìjọ náà wọlé wọ́rọ́wọ́. wọn kai níbi tó wọn lè tó ń bọ̀ yìí application nìkan ní kankankan alimuhim nígbà tí ó wọlé báyìí ló bá jókòó ó bá kó gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì ní kókó ó bá fẹ̀yìn lélẹ̀ níbi tí a fi káì òun tún lọ sọ mí ti àtúntì mọ̀ ètò òun ṣe kọ́ wá sùn lọ kọ́ wá lálàá lójú oorun pé a ah, wọ́n ti ṣe interview fóun iléeṣẹ́ tóun ti ṣe kínní wọ́n sì ní gbogbo àwọn tó wà ń bẹ̀ àwọn ọ̀gá òun náà lọ ga gbogbo wọn òun ti jòkó lórí àga báyìí òun wá ń bá wọn ṣe meeting òun wá ń yí káàkiri gbogbo èyí tí ń sọ yìí gbogbo èyí tí ń sọ yìí tí ń rò yìí tó ṣẹlẹ̀ sí yìí látara ètò gbèsè mi ni ìran kẹta ni bó lè yẹn ṣe fẹ́ ṣe yàtọ̀ láàrin mẹ́kẹta yìí hmm. pẹ̀lú yọ̀ǹda Allah ó ṣe ṣe kí náà kó tún padà débẹ̀ hmm. ẹ̀já kò níbi eléyìí náà ọwọ́ kókókó kan tí mo fẹ́ ká mẹ́nu bà níwọ̀nba òun náà ni ipò àlá nínú Islam hmm. ẹ rí i pé tọ́pìkì wa náà nù ipò àlá nínú Islam al-Islam dínún wasat kí ni tó máa wasat ayé dínún mu'tadil hmm. ẹ̀sìn tó ṣe ó balance nǹkan tí o bá sí nínú ẹ̀sìn tí o nítumọ̀ Islam ojú yé wa pé eléyìí ò nítumọ̀ hmm. má dàrẹ́ láàmú kódà kó jẹ́ pé wọ́n ti ń sin nǹkan yìí nígbà ẹlẹ́bọ nígbà jàhílíyà kó tó di pé ìmọ̀lẹ́sìn dé hmm. tí ó bá nítumọ̀ kò nítumọ̀ náà nù hmm. èyí tó bá nítumọ̀ islam ó confam ẹ̀ pé eléyìí nítumọ̀ àmọ́tumọ̀ rẹ̀ rí hmm. ẹ má gbé lọ bò míì èyí tó bá sì nítumọ̀ bọ́n ṣe ń ṣe yóò ní eléyìí dáa bó ṣe rí náà ni ẹ̀rí lè lórí ẹ̀ gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ sunṣẹ́ńlá muhammad aleyhi salatu wa salam àwọn kan mi ń bẹ ọba wọn lórí ẹ amóhun ló kéré jù nínú ṣe gẹ́gẹ́ bí alikarom èyí tẹ̀ máa ń ṣe yìí kéèyàn máa pààyàn lé kó máa náwó sójọ́ sí kó máa sàánú yàn ànábì bá wọn pọ̀ kàn bẹ́ẹ̀ islam dẹ̀ confam ẹ̀ tó àbí ta ti fẹ́ lọ ẹ̀ ta fẹ́ pàkíyèsí sí. alálílá islam ó jẹ́ ká mọ ipò rẹ̀ ẹ̀wọ̀n náà Al-Qur'an ẹ̀wọ̀n àwọn àyà tí èsè ọ̀kan tí èsè méjì tọ́lọ̀ ti sọ̀rọ̀ àlá ọ̀rọ̀ àlá lílá anabi ibrahim aleyhi salam ìgbà tó lálà ibà là ló lá tó lòun du ọmọ òun ó ní ìní ó ní yábúná yìí ó ní yábúná yá ní arọ fílmẹ́nẹ́mì àní azibahuk fanzur mọ́zá tààrà. قال يا أبت افعل ما تؤمر فتجدني إن شاء الله من الصابرين alani anabi ibrahim ala o ó sì pe ọmọ rẹ̀ tó mo rí lójú àlá ipe ọlọ́run ọba ní kí n ju ọ kí n fi ọ ṣe jọ́sìn fóun àti ibrahim tó jẹ́ bàbá àti ismail ọmọ bá pe bàbá rẹ̀ pé yá àbátì mo pe wọ́n bàbá mi ò tọ́ bàbá mi ò dodo hmm. bàbá mi pàtàkì pàtàkì ẹ̀yìn ní ìwà fẹ́ kọ̀wé jọ̀hún òyìn bàbá ó máa fẹ́ kọ́ léde yorùbá bàbá mi pàtàkì pàtàkì fẹ́ kọ́ lẹ́tà ní fẹ́ kọ́ lẹ́tà níjọ̀hún ní yorùbá ọmọ ẹ̀yìn ẹ̀ mọ pàtàkì pàtàkì mọ́ báyìí ó <laughs> eh. wá pe bàbá rẹ̀ pé yá abati fa'alma tu'ma bàbá mi pàtàkì pàtàkì ifa'alma tu'ma àṣẹ ọlọ́run ni o hmm. kí ló dé Ismail ó tètè mọ̀ wípé torí pé ruya al-anbiya wahayun hmm. ó ti rí i wípé alátìbàbà òun láyìí ọ̀nà tọ́lọ̀ ń fẹ́ gbà bá ọ sọ̀rọ̀ nu ọwọ́ hmm. ní fàálùmá tó mọ́rù aṣẹ́ni látọ̀dọ̀ ọlọ́run ó dénú sàtẹ̀jídù ní insha Allahu minas ọbẹ̀ mi náà ló ní sùúrù ẹ lọ bẹ́ẹ̀ ẹ̀rí àní lè tọ́lọ́wọ́n bá ní falamma aslama wàtàláhù lil jabin wa nadaynahu an ya Ibrahim qad saddaqta ar-ru'ya qad saddaqta ar-ru'ya ọlọ́run pè ní pé Ibrahim ó ti acknowledge ó ti confirm aláì àdánwò lálẹ́ ọmọ tó bí ọmọ ẹyọ kan tó bí ó ti bí ní ògbóni òun náà látún wá pọ̀ láṣẹ àfihàn ọ lójú oorun ó sì ọ̀rọ̀ ńlá inú alukurani ni o bẹ́ẹ̀ ni suratu yusuf hmm. kéèsì anábì yusuf tó ní ilẹ̀ bàbá mi inni ra'aytu ahada ashara kawkaba wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidin hmm. yusuf ó pè bàbá ẹ̀ ó ní mo rí ìràwọ̀ mo rí ìnira ẹ̀tù àhàdà àṣàrọ̀ kàwkàbà àwọn àràwọ̀ mẹ́kànlá wọ́n ṣàmùsà hmm. wà kọ́mọ̀rọ̀ àtòṣùpá tòrùn náà mo tún rí wọn ra ẹ̀tù hàn gbogbo wọn wúlẹ̀ fún mi báyìí ni hmm. tí bàbá rẹ̀ wá pè pé a hmm. látàkóso sòrò mo nífura pé wọ́n kórìíra rẹ̀ hmm. wọ́n fún ní túmọ̀ hmm. yóò sì wọ́n hàn ọ́ lè mọ̀ dètè fún ọ wọ́n dètè fún ọ wọ́n hmm. dètè tí o fi hàn ọ́ lè mọ̀ òun náà lọ bẹ́ẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ nínú sóràtò Yusufu ọ̀rọ̀ àlá ni ọwọ́ gbẹ̀yìn àlá ni gbogbo sóra yìí gbogbo tí Yusufu ti wá rí ó tún wá ṣẹlẹ̀ nígbà tó tún wọnú ẹ̀wọ̀n wọ̀dákọ́lá márùn-ún síjìnà fàtẹ́yàn àwọn méjèèjì tán tún jọ wọnú ẹ̀wọ̀n àwọn méjì náà wọ́n tún kọ́ra àláwá bá kò tún wá tán síbẹ̀ ọba ṣe tún jẹ́ ọba nùlù kéde mùsùlùmí o tóun náà tún ní òun rí àlá o òun ní òun lálà olóhùn lálà ọ̀yà ìyá ẹkùntún lè rúyá táàbò tẹbá máa ń pààlá ẹbá ń wá wọn àwọn olóòmọ̀ pààlá bó lálà ò kí lọ lálà sábọn àbàkọ̀rọ̀ ti ń sin mẹ́ni hmm. kí ni yàkúlù hún náà sábọn ẹ̀já fún wọ́sábà ṣògbólá tí ń kódò ayé ẹ̀rọ bẹ́ẹ̀ hmm. òun náà lálà ni ò ọ̀rọ̀ alá hmm. ó tún ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ láàrin nígbẹ̀yìn níbẹ̀rẹ̀ òun ti ẹ̀kún ká tó wá sọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad rahmatullah wa salamu alayhi nínú sóràtù al-Fath lọ́wọ́ gbẹ̀yìn tolúwa ni laqad sadaqa Allahu rasulahu ar-ru'ya bil-haqq la tadkhulunna al-masjida al-harama muhalliqina ru'usakum wa muqassirina la takhafun aya ina lọ bẹ́ẹ̀ olúwa ní àti pé lódodo laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqq aláta nábì láì ipe padà wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níta fẹ́ lò ẹ wo bọ́lọ̀ wọn ba bó ṣe sọ̀rọ̀ láwọn ààyè kọ̀ọ̀kan nínú Al-Qur'an àwọn àláwọ̀n yìí omi ń bẹ tó ní ṣe pẹ̀lú àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bí ti Ibrahim gẹ́gẹ́ bí ti Yusufu hmm. gẹ́gẹ́ bí ti ṣẹlá Muhammad ní hmm. kọ́dà tí wọ́n ti mùsùlùmí hmm. bó ti ẹ̀ jẹ́ pé gbogbo ọ̀rọ̀ alá tó ṣẹlá Muhammad ṣàlàyé fún wa ojú yìí wà pé aláàmúmi ní mi o aláàmúmi ní mi o ṣùgbọ́n nígbà míì náà ẹni tí èyí ṣe mùsùlùmí òun náà lè láwọn àlá ó ṣeé ṣe bọ́rọ̀ bó jẹ́nu ó ṣeé ṣe káwọn aláwọn náà kò ṣe déédéé hmm. gẹ́gẹ́ bí àlá fìràún fìràún náà máa lálámà ni hmm. ipò ẹnìkan bẹ tí ó pa ọlá òun níta hmm. ti lọ ọ̀rọ̀ alá nínú alukurani ni nínú súnà ní islam ó jẹ́ àmọ́ ipò alá nínú islam ó pàtàkì ẹ̀ ṣùgbọ́n o pẹ̀lú ẹ̀kọ́ àti mọ̀ àtòyé kí yẹn má ṣàṣejù kọ́mọ́sá ṣe ètò ẹlòmíì ti ba yá rẹ̀ jẹ́ kò ní sinmi mọ́ torí àlá ẹlòmíì ọmọ tó kàn yóò lálàbà ìyẹn mà gbà mí ẹ tí mo mọ̀ rí lójú oorun rẹ̀ ọ̀la àyà mi já jáde nífa àyà mi já mo àyà mi ṣe kókíkókí dìde ni ìyẹn mo wá bá o ẹ̀rọ àkùnrin wọ́n kí ló ṣẹlẹ̀ bá ní báyìí báyìí aláìmọ̀ aláìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn hmm. kọmọ pé ọ̀rọ̀ yìí ìyẹn sọ jáde hmm. kí ló yẹ kó ṣe ló yẹ kó mọ̀ hmm ẹlòmíì ti kó bá rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó ṣe wípé ọ̀dà ká tó yà síbẹ̀ wọn ó yẹ ká dé àdúgbò kan fa torí àsìkò yìí òun náà ni bíyàn bá tẹ̀ wá lálàá bíyàn bá lálàá kí ló yẹ ká ṣe àwọn ẹ̀kọ́ kan bẹ ó tó ẹ̀kọ́ márùn-ún tó yẹ kí yàn mọ̀ hmm. ṣẹ́rí àti kọ́kọ́ pín àlásọ́nà mẹ́ta èyí tó jẹ́ àlá tí wá látọ̀dọ̀ ọlọ́run hmm òun náà làlá òdodo òun náà tàbí àwòyá rúyà tó sọ̀lẹ̀hà aláàrínú bí yẹn bá lálá nǹkan òun náà wá tó sọ́nà méjì òun náà ní two faces ó lè jẹ́ mubashir ó sì lè jẹ́ mundir ẹ̀ má yọ̀rọ̀ ó lè jẹ́ pé èyí tó fún yàn ní ròdùnú ni ó lè jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ó sì lè jẹ́ kó wá wọ́ọ̀nù yẹn hmm. bóyá nìkan nísìnyí ọfẹ́ sẹ́ni àjò kan ọfẹ́ hmm. kó séwu kan hmm. ọlọ́run lè kàn fi hàn pé má lọ bí tí wọ́n fẹ́ lọ yẹn o ọlọ́run bí ìkìlọ̀ ìkìlọ̀ bọ̀ àmọ́ gbogbo ẹ̀ náà lábẹ́ àláàrí náà ni aláàárẹ̀ ojú méjì ló lè gbà wá ó lè wá fún yẹn ń ro dùnú pé gbogbo tó ń ṣe kínní sáà ṣe sùúrù ìwọ ló padà jẹjà ìwọ ló padà ṣe gẹ́gẹ́ bí Yusufu aleyhi salam tó fi lálàá wípé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí pápá jùlọ ìgbà tí àwọn ọmọ ìyá rẹ̀ gbogbo tó ń ṣe fún nǹkan nǹkan kọlọ́mọ bá tún sọ fún gbímọ̀ wọ́ọ̀rì lórí gbogbo ní ìṣẹ̀lẹ̀ yìí ọ padà ṣe kí ni ọ padà ó gbogbo ẹ̀ ọ padà ṣàlàyé pé nǹkan tẹ́ ẹ ṣe ṣe rántí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi tá a ti lọ ẹ̀yẹ rúṣin olúwa hmm. òun ni pé bíyàn bá lálà lójú oorun ó gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ tó bá já láàárín ó lẹ́tọ̀ọ́ kéèyàn sọ fáwọn èèyàn ọláhùn ọlẹ́hùn mọ̀lálàkà wọ́n ti irú aláhùn wọ́n ni mo yọ pé wọ́n ní kí àwọn alálàájì wọ́n pe ẹ̀yin alálàájì ẹ̀ máa bọ̀ àsìkò kíní ti dé o hmm. pléènì ti dé olùmọ̀ wá gbé báàgì èmi náà wá ń ṣe labẹ́yìká Allahumma labẹ́yì hmm. inú mi wá ah inú mi dùn o ah. ọlọ́run kò sí rọrùn fún mi kó jẹ́ aláì ojú òótọ́ o <laughs> irú aláì ah. èèyàn wà sọ fẹ́ni tó bá fẹ́ràn yẹn. kéṣe gbogbo yẹn kéṣe ṣe gbogbo yẹn hmm. hmm. àwọn ẹni tó mọ̀ pé ẹni yìí èèyàn mi ni olólùfẹ́ mi ni ọkàn mi máa ní láti bára wa lò irú ẹni bẹ́ẹ̀ irú aládàáda tí yẹn láì yẹn wà sọ fún. tó bá wá jẹ́ àlá tó wá wọ́ọ̀nù yẹn ń kọ́ bóyá èèyàn fẹ́ máa bẹ́ nìkan rìn mm. bóyá fẹ́ máa sìn bóyá nìkan fẹ́ tàn jẹ bóyá nìkan fẹ́ fa sójọ́ náà nù ọwọ́ mm. lálàá pé ìrẹ Abdullah mm. nǹkan wa nǹkan kan yọ sí pé hmm, o ti fẹ́ máa ṣe ẹsẹ̀ gbé o níbi tó ń lọ òun èso jọ́ ọ̀nà o padà padà kọ́ wá rí kìlọ̀ irú eléyìí náà àláàárí ní ẹ̀rí irú eléyìí tí ó bá tiẹ̀ sọ. So, kò yẹ kó sọ àmọ́ tí ọba sọ kó rí pẹ́ni tóun tó fẹ́ràn òun lódodo tóun sì fẹ́ràn rẹ̀ hmm. òun náà kọ́ sọ fún. Hmm. ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú àlá hmm. òun náà ni àlá tó bá jàlá bú aláàbẹ̀rù èyí tí wá látọ̀dọ̀ èṣù shaitan òun ní dàrú wàhálà ilẹ̀ àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ òun ló fà àwọn sábàbí kan tó ń bẹ tí jẹ́ kí n lárò àlábàyìí àwọn sábàbí kan bẹ tí fàkíyàn láwọn àwọn àlá burúkú báyìí ẹ̀rí èyí náà ó lè gbà wá lásìkò díẹ̀ àwọn ṣẹ́sí kan bẹ ẹ máa wo àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn ìran bí aníwáyé ha wà àṣìkáàlì ha gbogbo ní ẹgbẹ́ òkùnkùn àjẹ́ ni òtó ni ẹgbẹ́kẹ́gbẹ́ ni gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ burúkú yìí ó máa ní nǹkan kan tí wọ́n máa sọ pé ìjọba fẹ́ sùn ṣe kan báyìí hmm. kàǹkan báyìí hmm. làwọn fi ṣe kínní kan àbí kan ní àbí kí èèyàn náà fúnra ẹ̀ máa mọ tọ́tọ́ hmm. ọ̀dà ní ìyẹn tẹ́tẹ́ sùn tí ó ó sọ̀sọ̀kúsọ àbí ó wòkúwò àbí ó sásùn jágbajàgba àbí bí òfin yẹ kó sùn ọ̀dà ìyàdé lẹ́sùn àbí kó sàdúkàrò kó tó sùn àbí ó sàwù àwọn ìwà kan. Mm ẹ̀rí àsìkò ó yẹ kí n má pèjúwe kan wá tí n bá àwọn nǹkan ẹ̀gbin àwọn nǹkan ẹ̀gbin ọ̀dà ẹ̀jẹ̀ mú ìtò súnmọ́ wa lọ́pọ̀lọpọ̀ ìgbà ọmọkùnrin abọ́mọbìnrin nígbà míì náà tọkùnrin lọ́fẹ̀ẹ́ pọ̀ jù tíyẹn bá sùn gẹ́gẹ́ bí ọkùnrin tó bá lálàá tí àwọn àlá tọkùnrin mọ́ tó bá ti bàlágà sí mo lálà pé òun ṣe sáàní pẹ̀lú nǹkan kan tí nǹkan jáde lára rẹ̀ hùn hmm. tí ò bá rọ́jú dìde kọ́lọ̀ kírin ní ara ẹ̀ hmm. kọ́dà kìí sinana ni pé kó tí ìwọ̀ ń gbà wọn pé wọ́n padà máa àmọ́ tí ò bá tó bá sùn pẹ̀lú ìṣesí náà hmm. kó bá sùn padà ó súnmọ́ kọ́lá làkàlà bí yẹn bá sùn pẹ̀lú ìṣesí oníjẹ́nàbà jẹ́nàbà yìí kọ̀wárọ̀ ojú kọ́lọ̀ clean rẹ̀ àbí kó sálù àlá gẹ́gbà nàbí sàlám ṣe sọ. Hmm. torí pé ipò tó wà yẹn ipò ẹ̀gbin ni hmm. àsìkò yẹn súnmọ́ kí ṣètánì ọwọ́ sọ́dọ̀ ẹ̀. Hmm. mo kàn mílẹ̀ ìwà gẹ́gẹ́ bí àkíyèsí ni irú ẹ̀ pọ̀ ọ̀kan náà àwọn ẹrú sí ọlọ́ọ̀bà kan ó sọ̀rọ̀ kan gbà kan ń fi ọ̀rọ̀ yìí fi dúpẹ́ fọlọ́ọ̀ òun náà ti rìnrìn àjò bíi ó ní ìgbà táwọn fi ń ṣiṣẹ́ burúkú táwọn fi ń jòkóo à ń jòkóo à ń dáwọn èèyàn lóhùn hmm, iṣẹ́ bí hmm. ó ní a olójú ẹni tí ó lè rí ọ̀nà ọlọ́run pẹ̀lú àwọn à ń jòkóo à ń dáwọn èèyàn lóhùn hmm. à ń sógun fáwọn èèyàn à ń ṣe jálà kínní wò jálà bí jálà kínní ó ní kínní bẹ iṣẹ́ burúkú ni nígbà ó ní táwọn bá ti ṣe ó ní téèyàn kan bá fi ṣe sí wá sọ́dọ̀ àwọn tó bá ní ẹ̀dàkùn òun fẹ́ kẹ́ ràn lọ́wọ́ ni òun iṣẹ́ òun ọ̀lọ́ déédéé ni ọjà òun ọ̀lọ́ déédéé ni ẹ̀dàkùn ìyálé òun kan ní gbogbo wọn náà dáadáa táwọn èèyàn máa ń lọ ságbé káàkiri ni ni àwọn àyè á àwọn akíní kan bẹ orúkọ ọlọ́run ló kún bẹ hmm. wípé ẹ lọ fi kíní yìí sùn hmm. ẹ fi sí ròyìn ẹ fi sí ìgbèrí hmm. ẹ fi sí ìgbèrí ẹ lọ fi sùn ó ní kò sí irú ẹ̀dá òun. ah olumwa ila marahima olumwa bolu je to ba fi fikini yen si gbe ri sun ala ti o ko si ti oni ko da won le na onu won le na dide lojo yo ri ri ku ri ko si bo se le je won o biru en be da keji àtìtọ́ kọ́lá tó bá ní túnmọ̀ ní ìgbésí ayé ni yóò fi ká ẹnìkan òní kọ́ òní ọ̀wà tó pọ́n àwọn tọ́mú pé àti lè sọ wọ́yẹ̀ ní ṣòro bọ́yẹ̀ ní ṣòro ẹ lọ fi kíní ìsùn ó ti fi káwọn kó jẹ sínú kò sí bó ṣe lè fi sùn ìkan yóò rí ìrìkúrì àgbákò ní eré pẹ̀lú ìgbà láti jù tó bá wa dé àwọn àgbà ìwà ìwọ náà o ti kó sínú nẹ́ẹ̀tì báyìí mm-hmm. ìwọ ti ẹja ti mú ìwọ ti mẹ́ja nù àwọn hmm. sọ pé gbogbo ìdàmúlẹ̀ ayé yìí mm-hmm. òun náà ni hmm. a sọ pé nǹkan tẹ bá rí ẹjẹ pé ìṣòro wà ń gbélé ayé yìí o hmm. àmọ́ o ti tán náà nù o ti tán náà ah, bó lẹ́ẹ̀rí ni bó ohun máa ń kà wà níbẹ̀ ẹ̀ tó rí nǹkan báyìí tó bá wá sọ nǹkan ó láwọn wà á pè tán nǹkan tá a ṣe àwọn àní kọ́ máa lò kínní yẹn mọ́ o hmm. ó ti hàn báyìí pé ìṣòro bẹ nínú ìgbésí ayé àwọn kan bẹ tí wọ́n tí wọ́n tí wọ́n sì tí wọ́n dènà dé yín hmm. wọ́n lẹ̀ ní lógo láyé àwọn kan hmm. kò díẹ̀ ọ̀bọ sọ́wọ́ nù òun kó sọ́wọ́ nù kí ló wá dì mọ́ bẹ́ẹ̀ ó ní kọ́sà ah. ṣàforíjì torí pé òun ti túbà wàláhì tábà wà tábà narjú anna Allaha tábà rẹ̀ ó ní aládà obìnrin ẹ̀jẹ̀ aládà obìnrin làwọn fi hàn àwọn orúkọ àwọn àlìjànú kan àlìjànú náà hàn hmm. ẹ̀jẹ̀ ẹ̀gbin náà fi hàn ó ní kò sí gbogbo orú ẹni bẹ́ẹ̀ hmm. bẹ̀rẹ̀ níjọ wá ní ah, wọ́n wọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn hmm ẹwọ̀rọ̀ tábẹ́bí ní kíyàn máa sùn ní mara hmm. kò sígbà tíyàn bá sùn lórí ẹ̀gbin hmm. tí ṣẹ̀tàn ni ò ní báyìí lálejò hmm. wọ́n wá torí wọ́n ló invite wọn so kíní tí wọ́n gbélé lọ́wọ́ yìí yẹ̀sẹ́jìlíbú ṣayàpín aburuka gbélé lọ́wọ́ yìí òun ló invite àwọn àlìjánu pé ẹ wá fi ìgbésí ayé rẹ̀ ṣeré òun ló fà náà bí pé ní ahawilu ṣayàpín ìdẹ́rùbà ìṣù ìdẹ́rùbà ìṣù tí wọ́n kó bá mẹ́nìyàn tí wọ́n bá ṣẹlẹ̀ ìran ẹlẹ́ẹ̀kejì náà tí wọ́n bá ìṣẹlẹ̀ nígbèsè ayé mùsùlùmí kásì ẹ̀ ní ọjọ́ pé ààyè kan ti ṣẹlẹ̀ ni ó ní má jẹ́ irú àwòrán yìí bóyá bó ṣe sùn bóyá ó ṣe kíní kàtí bẹ̀rẹ̀ ọ̀dà kásì ẹ̀ léèyàn sùn pé ó ṣẹ̀ wá rí ìrìkúrì lójú oorun kí ló yẹ kó ṣe òun á ní àwọn bí ẹ̀kọ́ mẹ́rin márùn ló ṣẹlá Muhammad ní kété tó bá jí hmm. kọ́kọ́ mọ́ gbàgbé kó ṣe a'udhu billahi minash shaitanir rajim sí hmm. apá àlàáfíà rẹ̀ hmm. kó sì rárá speed kọ́ra àtúntọ́ kínkínní fẹ́rẹ́fẹ́ a'udhu billahi minash shaitanir rajim àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì kó rọ́jú kó yí ẹ̀gbẹ́ padà bí tó sùn sí wọn ẹlẹ́ẹ̀kẹta èyí tó wá dájú ní kó rọ́jú kó dìde kó rọ́jú kó dìde kó sàlù àná kó wá kíráka méjì kó wá wáṣọ kó níbi gbogbo tó ń rí òun pé sánú mi ikú rí mo rí yìí o èmi náà mo wá di kíní kan èmi náà ni wọ́n ń ṣe pé èmi náà wọ́n á mú káàkiri èmi kó bẹ́ẹ̀ lọ. Hmm. ó di mélòó. ó di mẹ́ta. ó di mẹ́ta. Hmm. ẹlẹ́kẹ̀rin ni pé kò gbọdọ̀ wá sọ àláhùn fẹ́ nìkan. Hmm. àtẹnitọ́ fẹ́ràn rẹ̀ o àtẹnitọ́ fẹ́ràn rẹ̀ o mọ́ kiri kí pé ẹgbà mi tí mo mọ̀ rí ni màmúlú ilé yìí rí ẹ̀ dákun hmm. kí ni tún máa rẹ hmm. tó ọba yìí kiri kí hmm. ó fàgbá kò sílẹ̀ ayé rẹ̀ nù o ló fi jẹ́ pé ẹ̀kọ́ kan tún bẹ lábẹ́ ilé yìí bí yẹn bá rírì kúrì ẹ̀rí ẹgbà wa kan wá wípé aláàbù ó sì wà níbi tó tó tán dé mọ́ máa tó àbá aw ma lam yu'abbar tó wọn mọ̀ jẹ́ alḥulmu hmm. aláàbù hmm. téèyàn ọba ti rọ́ hmm. wọ́n hàn síbi tó wá rí aburú yóò ní ṣèyàn téèyàn bá ṣe gbogbo nǹkan kéèyàn ṣe yìí ó ṣe isti'aza ó sọ a'udhu billahi minash shaitani rajim lẹ́ẹ̀mẹ́ta ó yí ẹ̀gbẹ́ padà ó sì ṣe kínni ó sì rọ́jú dìde ó dìde tán ó wá sàlùwàlà ó dá káfíà wá ní à ah, ó wá nílà kò lè sàlùwàlà ó kéré jù kó yí ẹ̀gbẹ́ padà kó sàwùrù láì mẹsẹ ìtàn ọ̀rọ̀ yìí kó yí kọ́mọ wàá tú àlá yẹn kọ́mọ sọ fẹ́ da ọlọ́wọ́n ọba kan hmm. so ẹlẹ́kẹta òun wá ní ìran aláta sọ pé ìwọ tó mú mi ó mú mi ọ̀rọ̀ omi síkùn hmm. gbogbo ẹ̀yẹn gbẹmí ó wá mú mi ikùn ẹ̀ wá wú bámbám hmm. ó wá sùn lọ wọn wí ẹ èmi wá rẹ òun náà ti rí i pé omi tó ń mú rẹ̀ gẹ̀dẹ̀ síkùn yìí òun ní máa jí tọ̀ báyìí ní tó ti sùn máa lọ́wọ́ àìgọ́ òun kàn òun lọ swimming pool hmm. òun swimming pool kọ́ jésù náà ìjọ iṣẹ́ kan tó ṣe hmm. omi tó ọ̀rọ̀ síkùn ló lọ hmm. di swimming pool wọ́n fún irú eléyìí èèyàn dànù ni èèyàn ní fún nítumọ̀. bí ọdún jẹ wa sùn tó wà mú mi lójú oorun. tó mú mi lójú oorun <laughs> ẹgbẹ́ ní gbọ́ látàyé wá ẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so mo rò pé a lè ṣí ojú òpó lẹ̀ báyìí àwọn amójú ẹ̀rọ ẹ bá wa ṣí ojú òpó lẹ̀ kọ́lá bí ojú ìṣẹ́jú mélòó náà lọ hmm. ìbéèrè tí abari dáhùn ó sì ní láìpẹ́. ó ti yá máa pèsè ní nọ́mbà tá máa pèsè ní zero seven zero thirty one fifty twelve fifty six zero seven zero thirty one fifty twelve fifty six fún àwọn tí wọ́n bá ní ìbéèrè lórí tọ́pìkì tí àwọn ṣe kò wáyanjú. náà nínú àwọn kótó di kí wọ́n máa béèrè àfàwà ṣe àbùlẹ̀tì fàrí hmm. muhammadu aa ah, ah, tọ ya bá a sójú òpó lẹ̀ hmm. tọ níbi tí a fi mọ pàtàkì ọ̀rọ̀ àlá nínú islam hmm. àti bó ti yẹ kí mùsùlùmí lọ gbàgbọ́ yìí fíkẹ́wò àrò Hmm. Hmm. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí afáà tí wọ́n sọ̀rọ̀ yìí, ṣe rí nǹkan ti ṣe àwọn èèyàn o, hmm. ẹni ọkàn lọ́mọ ni o, ẹni tó kàn lọ́mọ ẹlòmíì ti ó ti islam ó ti olóhùn ó ti bà islam ara ẹ̀ jẹ́ látara àlá tí ó sì mọ̀ pé kìí ṣe ibi tó yẹ kó mu ó ṣerí bọ̀ lòun náà ṣerí bọ̀ mm. ẹ̀rí mm. òun ni pé gbogbo ohun tó o bá fẹ́ ẹ̀ àwọn èèyàn kódà ẹlòmíì bẹ́ẹ̀ yóò wà báyìí yóò sì rẹ́rìn sí ọ yóò ní òun lálàá sí ọ ẹ̀rọ wọn bẹ́ẹ̀ lómi pé kí lórí pẹ̀lú mi torí pé nature mi nìyẹn òun ni kọ́fẹ́ mọ sí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ayé òun ni sí nǹkan kan ní ṣe pẹ̀lú mustaqbal òun ni gbogbo ọmọ ènìyàn ní fẹ́ mọ̀ pé bó lọ́la àwọn ò rí bó ni kinní kan ò rí. salamu alaikum. ọ̀ya ọ̀ya ìbéèrè yín. ìbéèrè yín. salamu ta ni ń pè láti bo kílẹ̀ sì fẹ́ béèrè. Ah. ọ̀dà. Hmm wọ́n dà pé ojú òpó ń ṣe tí ọtí ọdí ẹ̀jẹ̀ tọ́ gẹ́gẹ́ bí àkíyèsí òun ni pé ọ̀rọ̀ tí afáwa tó sọ̀rọ̀ nísìn ọlọ́wọ́n fún ẹlẹ́sìn hmm. rí nǹkan ṣẹlẹ̀ o nǹkan ṣe àwọn èèyàn lórí ọ̀rọ̀ àlá o fáwọn aríkùn so wọ́n ti kó bẹ́ẹ̀ lómii ẹlòmíì náà sì ti kó bá rẹ̀ fáwọn aríkùn kì í ṣe gbogbo tá a bá rí ìjẹ́ wọ́n pe kíníkà ní tàbír kíyàn máa lọ tú àlá ìjọ gbogbo ìjọ nílé nẹ́kẹ́sì ìjà kíyàn lálàá kan kó ní dandan òun fẹ́ òun fàfẹ́ mọ̀ tún àlá yìí hmm. torí pé a pe àkíyèsí lórí ru'ya saliha aládáadáa òun ìmọ̀ kílíà ni kèé dú kèé rí jú àlá ẹlẹ́ẹ̀kejì ní ma sábà rújú òun làlá burúkú náà ṣe wọ́n ti wọlé ní àlè ṣe tún rè bété náà náà sáwọn alékùn àgbọ̀yìn o sáwọn alékùn sáwọn alékùn kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè wá ojú òpó yóò kílẹ̀ tọ́ gẹ́gẹ́ bí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ojú òpó wọn ní nẹ́tíwọ̀kù ni ẹ má bínú gbogbo ẹ̀yin jẹ̀mọ́ wa tí à ń gbọ́ wa nílé nẹ́tíwọ̀kù ní ṣe bẹ́ẹ̀ amọ̀pọ̀ ẹ kí ìbéèrè pé ah ó tún rèbété hmm. ó rèbété kí ni ṣẹlẹ̀ afáwa sí nẹ́tíwọ̀kì náà ni ah, assalamu alaikum náà kí ló kọ́ yín bẹ̀rẹ̀ fi ń pè wá bisura láàm náà Abubakar airport fadal ẹ ṣeun. Allah amin. Nah náà. náà bẹ́ẹ̀ bá ń lálà tí ń bá ń wá léraléra hmm. eléyìí náà nínú àwọn tó sì jàlá dáadáa gẹ́gẹ́ bí àfàṣẹ́bẹ̀ àfàwáyé àfàwọ́kàrà rí tó bá ṣe pé ń wá báyìí ó súnmọ́ lọ́pọ̀lọpọ̀ hmm. kò jẹ́ pé ọlọ́run fẹ́ fi fún yàn ní ọ̀rọ̀ òdùnnú ni hmm. pàápàá jùlọ tálá yẹn bá ń wá léraléra tó sì jẹ́ nǹkan àdùnnú lọ́jọ́ iwájú ó súnmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé èyàn ò ní ìfẹ́ náà sọ́wọ́n rẹ̀ kí ni ọmọ gbára lé o wọ́n yẹ kí ńlá la ní. lóko ìbúlẹ̀ sí pè wá ẹ dákun ẹ ṣe béèrè béèrè yín ká kọ̀ǹpìlìtì kankan lórí ọ̀rọ̀ afáwọn Abubakar kí ni béèrè yín tọ́ òun ni pé bí yẹn bá lálà léraléra tó wá jàlá tó dáa mm. léraléra mm. ìtẹ́nìyàn ó sì ni pé yóò mọ ẹran kan pé tọ́ ó ṣe é ṣe kí pé bóyá nísìnyí ń lálà pé wọ́n yàn òun ní kìnní kan aṣíwájú rẹ̀ mm. gbogbo yín ní kọ́lé fún kọ́mọ ajílẹ̀ oúnjẹ àdáhùn tí ń wáyé àwọn tuntun wọn ìkọ̀lé fún yín ni wọ́n ń wí káàkiri mọ́tàn rẹ̀ jẹ́ o èyí òun èèyàn kan máa gba ó ṣe é ṣe èèyàn máa ní ṣe é kórí bẹ́ẹ̀ tọ́ èyí ó sì máa bẹ olúwa ọ̀yá ọ̀yá ẹ bèrè ẹ ṣeun ẹ ṣe dàbà ọ̀hún ọ̀yá. pẹ̀lú ògbọ́n náà ọ̀dà I promise yín àdúrà ẹ̀dá kan dìbèrè ìmọ̀lẹ̀ àsìkò wa ti tó ní ojú aago so èèyàn rí àfa lójú oorun àfa mm. ńláńlá kan lẹ́sẹ̀ wí náà nù mm. ó wá sọ fún yàn pé kí yàn máa ṣàdúrà kan lásìkò kan pẹ̀lú ògo ọlọ́run á fèsì lórí ọ̀rọ̀ yìí mm. pẹ̀lú ẹ má wulẹ̀ tiẹ̀ sọ́tọ̀ àfa bí yàn bá ra nàbì ńkọ́ bí yàn lè ra nàbì lójú oorun ọlọ́run ọba subhanahu wa ta'ala ìjìyàn lè rí ọba Allah ẹ̀rí eléyìí náà àti kí yàn bá rí àwọn ẹni rí ọwọ́ fún yàn pé máa dìde máa ṣàdúrà lásìkò kan báyìí àwọn ah. amú àpẹẹrẹ kan wá ẹrú ọlọ́run ọba kan tó rí ànábì hmm. ànábì sọ fún un pé dìde máa ṣàdúrà yìí nígbà báyìí lásìkò báyìí pẹ̀lú ìyọ̀ǹda Allah ìbéèrè àfàwà ìbá ọkọ́lẹ̀ lọ́wọ́ hmm. náà béèrè tí kọ́lá jọ tí tọ́pìkì ọba kan á dáhùn sí ìbéèrè yìí pẹ̀lú ìyọ̀ǹda Allah gbẹ́jẹ́ ọ̀fẹ́wà ṣeré wallahu ta'ala a'lam. ibi tí yàrá ìbùkún ètò yìí kọ́ ni àwọn adúpẹ́ fún àwọn ṣẹ́ẹ̀sì wa وأنا وادات مدقاقلي للقيت النبي والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك الله Thank you.